أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته uh, As usual, we are going to present this lecture both in English and Yoruba languages. We pray that Allah makes it beneficial. Ọlọ́run á jẹ́ kí wá sí ìṣe wa si ise wa Ah, Today we are going to look at the four angles to everything that has to do with our assignments in this world. It has four main angles. There are four angles to it. And uh, to succeed in life, you cannot do without these four. Virtually everything Allah has decreed has to do with four things. You receive, you use, you pass on, and then you exercise patience. You receive, you receive. You use, you pass on, and then you exercise patience. Àwọn nǹkan mẹ́rin tó máa ń jẹ́ kí ẹ̀dá ṣoríire, Ọlọ́run kó jẹ́ kí gbogbo a ṣoríire. Àwọn nǹkan mẹ́rin yìí la fẹ́ gbéyẹ̀wò láàárọ̀ yìí. Alákọ̀ọ́kọ́, Ọlọ́run máa ń sọ fún wa pé ẹgbà ẹlò ẹ̀ṣẹ́ fẹ́lòmíì kẹ́ẹ̀dẹ̀ ṣe sùúrù tí gbogbo ta bá ń ṣe táà bá ti lè sọ pé nọmba one ni mo wà àbí nọmba two ni mo wà àbí nọmba three ni mo ń ṣe lọ́wọ́ àbí nọmba four ni mo ń ṣe lọ́wọ́ ẹni yẹn ò lè ṣàṣepé. Whatever you are doing, you must be able to situate in one of these four classifications. I'm going to give you an example. We have come here to deliver a lecture. We must be able to say, is it part of one? Is it part of two? Is it part of three or four? If one is received, and two is used, and three is passed on to others, and four is patience. Which level are we? Let me make it clear. Allah subhanahu wa ta'ala has commanded that we receive knowledge. Yes or no? For example, look at the knowledge of the Quran. Receive knowledge. It is incumbent upon you. It is obligatory. It is compulsory that you learn that you understand who your creator is, why he has created you, what he has created you to come and do. Know his attributes, know the challenges of this world, and know how to navigate to come out successfully at the end of the day. Acquire knowledge, the knowledge of the Quran. Acquire knowledge, the knowledge of the conduct of Muhammad. Sallallahu Alaihi Wasallam Take him as your model. That is part of receiving. The next one, number two, is what? Use. It means after you have acquired the knowledge of what is right, do what is right. You have learned that Allah loves those who are truthful. How do we use it? Be truthful. You have learned that Allah loves those who are humble. How do we use that? Be humble. There is no gain in learning about honesty and integrity, and you are not trustworthy. So, when you start using it, you are falling into category two. You must be able to say, What I am doing is in category one or category two. So, after you have received knowledge, you have used knowledge. When you use your knowledge, that is when knowledge is beneficial. Are we still on the same page? If you don't use it, your knowledge is not beneficial. So anybody who is asking for beneficial knowledge from Allah must do what? You must use the knowledge you have received. Number three, who can remind me what number three is? Pass on, do dawah. Give it to others. What we have given you, give to others. What we have come to do here today is which category? Which category are we? Number three. We are in number three. We have come here to pass on to others. And number four, be patient when the trials Allah has promised you begin to present themselves one after the other. Patience is number four. All I'm still doing at the beginning is summarizing what we are here to discuss today. Is it clear? It's not it's confusing. We are here to discuss the four angles to success. You want to succeed in life, you want to meet your Lord well, you must do how many things? Four. Number one is what? Receive the knowledge of the guidance of your Lord. You cannot joke with it. All of you who have come here today, what have you come to do? Between number one, two, three, four. Number one, you have come to receive. After receiving, what is the next thing you want to do? You want to use it. So you can tell me, Ablakim Ablatif, unfortunately, you are telling us to be humble. You are arrogant. Number two is missing in your life. You have the knowledge that Allah does not love anybody who is arrogant but it has not been beneficial to you because you are arrogant. So you have not used number two. If you succeed in using number two, what's the next thing? You pass it on. Let me give you one example of passing it on. Allah gave you, Allah created you, and you receive knowledge. Where does child upbringing fall end. You were brought up by your parents, Abi, and because of that, you acquire that knowledge, and you want to train children between one, two, three, four. Where is child of bringing? Three. May Allah bless you, sir. Three. You are passing it on. Because if you benefit from the training of your parents or from the knowledge you have received, because Receiving training from parents is part of number one. Abby, you are receiving good conduct from your own parents. And then you begin to be a man of good conduct. The next thing you want to do what? You want to pass it on to the next generation. In fact, it does not have to be your own children alone. mean, we were trained by different parents. Parenting is a role not exclusively meant for only those who give birth. Many of us receive some ideas from our, from our teachers, from, some from our uncles, some from our neighbors. There are neighbors who say, Come. When you see elders, you greet. What has that child done? He has received. So, how does he use it? He begins to greet. Abby, how does he pass it on? Aye, Solomon train others, teach others. So you see that fundamentally, here where anything is wrong in the form, that society will not be a great, it won't be a good society. The challenge we have is, in the first place, people fail to receive. <laughs> you know, if you fail to receive, how do you even use? Talk less of passing on. The day we came to talk about child upbringing, I said, anybody who is talking about problem of corruption, you are still begging the question. You have not even addressed it. Everyone who is involved in man, in humanity to man, anyone who is involved in treachery, anyone who is involved in corruption, anybody who is involved in kidnapping, something is missing he or she has not received. That's the correct answer. Or he or she received but failed to use. If we say he or she has not received, we are trying to say that parents who should do their duties did not pass on. Abi? Because when parents are passing on, children are receiving. If teachers are passing on, children are receiving. If the imams are passing on truly, children are what? Society receives. Gbogbo nǹkan tá a ṣàlàyé àti ìbẹ̀rẹ̀ lecture àṣẹ̀fẹ́ bẹ̀rẹ̀ ni a máa break it down ní pé tó o bá ti mú àwọn nǹkan mẹ́rin yìí dání oríire ti dé. Mo fẹ́ mọ ojúṣe mi láyé àkójọ ẹ̀ ọ̀nà mẹ́rin lọ́lọ́run kójọ sí o. Ojúṣe rẹ̀ àkọ́kọ́ òun ni kó wáyé mọ̀ kò ní ìmọ̀ dandan ni àwọn báyìí ló kéwú àwọn báyìí ni ò kéwú ẹjọ́ ta ni wọ́n yọ ọ́lẹ̀ pé kó má kéwú ta ni wọ́n yọ ọ́lẹ̀ kó má ní ìmọ̀ ta lọ sí wáàsí kí la lọ gba ìmọ̀ wọ́n máa ní ẹ tẹ́tí sí kúránì ẹ gba nǹkan nìyẹn báyìí lànà bí Muhammad ṣe ẹ gba nǹkan nìyẹn nínú nǹkan mẹ́rin ẹyọ kan nìyẹn gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa ẹ̀yin ọmọ wa olóríire tẹ́ ẹ wà ń bí nǹkan àkọ́kọ́ yẹn lẹ bá wa tòró lọ́wọ́n ọba ó pa á láṣẹ bí mo ṣe wà yìí tẹ́yìn bá ṣe sọ̀lú alánàbí kẹrin wọ́n ní kí n tẹ́tí kí n lè ṣe kí ni kí n lè gbá ìmọ̀ kò sẹ́ni tó ní ìmọ̀ àfọlọ́run ntẹ́yìn mọ̀ ẹ̀yà pé mi ntáwọn mọ̀ àwọn á mi tí n bá ti gba ìmọ̀ ẹlẹ́ẹ̀kejì ni kí n ṣe kí ni kí n lo ìmọ̀. abálẹ́nìkan lẹ́sìn kò níwà ẹjọ́ kí ló miss láyé ẹni yẹn ó lẹ́sìn ẹ̀ tí gbọ́ kò ní kí ni ó lẹ́sìn náà nìyẹn ẹ̀sìn náà ń pè ní ìwà ìwà náà ń pè ní ẹ̀sìn ó ṣòdodo ó ṣe kankan ó ṣe sùúrù onígbéraga ni ẹ́ ó nítẹ́lọ́rùn ó tiẹ̀ lò rárá nìyẹn tọ́ba dẹ̀ sọ́mà ní Allahu Akbar òrìjẹ́ kan sọ díẹ̀ Allahu Akbar ó kàn ń gbà òòlò. nǹkan tó bá ń ṣe lọ́wọ́ ó yẹ kí wọ́n fún ààrẹ lè sọ pé ibi kíní ni mo wà kí ló lọ ṣe mo lọ ṣe nǹkan àkọ́kọ́ mo lọ gba ìmọ̀ tá wá rí ẹ tí kan dé tó wá jẹ́ pé kàkà kó parọ́ òdodo ló sọ ó ti ṣe nǹkan ẹlẹ́ẹ̀kejì ó ti ń lo ìmọ̀ tán bá ní bọ̀bọ̀ ìyà ah, if you cannot beat them you join wa ní ń ẹjọ́ ẹjọ́ torí ọlọ́run ẹ jẹ́ ń lo ìmọ̀ mo ti mọ̀ pé kò dáa abẹ́yìn sọ fún mi kó dáa ni tó bá tún wá sí yẹn tán ó wà ní dákẹ́ pé oríire ò ní pin lórí tèmi nìkan wàá wá wá báwọn tó kù náà ṣe máa ṣoríire gbogbo àyà yẹn la máa kà fún wa ń sìn kẹ́ lè rí i pé kì í ṣe bẹ́ẹ̀ nìkan ló kó mẹ́rẹ̀ẹ̀rin jọ pé ọ̀nà tẹ́lẹ̀ pín gbogbo tó wà ní Kùránì sí nìyẹn ẹlẹ́ẹ̀kẹrin wá ní pé wà kò tó ń ṣe ẹ́ tá àti sọ pé ó máa ṣe ẹ́ o a nǹkan tó máa ṣe tí nǹkan náà bá dé o kó o wá ṣe sùúrù nígbà tí àdánwò tá a sì lérí fún ẹ bá ń dé ipò kelo níyẹn wá ẹnìkan ò ní ṣe mẹ́rẹ̀ẹ̀rin kó má ṣe oríire ọlọ́run jẹ́ ká ṣe oríire o. So we're going to start with number one. My brothers and sisters, the Prophet wasallam said, طلب العلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة Seeking for knowledge is obligatory upon every Muslim, male or female. What you don't have, you cannot give. What you do not have, ẹ bá Knowledge is the key to success. And we have different types of knowledge. Knowledge is divided into two. Spiritual knowledge and material knowledge. Both are very, very important. Material knowledge, look at the benefits. The houses we build were built upon the foundation of knowledge. The roads that is constructed was founded on knowledge. The medication you receive when you are ill were founded upon knowledge. So there is no way you will say hey, eh, it is material knowledge. Allah makes it compulsory, even material knowledge. You have to be knowledgeable, otherwise, we will all die of poison. You need the knowledge to learn how to live. Because if this building is not well constructed and it collapses, what happened to the man who has spiritual knowledge? He dies. So nobody should say, I will pick between this or this. No, both are compulsory. The only difference is that it is not compulsory for you to study a particular discipline. We are all meant for diverse disciplines. Everybody cannot be a medical doctor because some must specialize in building the hospital where the doctor will work. Some must specialize in manufacturing the vehicle, the ambulance, with which to transport those who are sick. and so on and so forth. So there is no knowledge that is a waste. Even management, even management. You can put everything together at the end of the day. If it is not properly managed, there will be no success. So I hope we are okay with material knowledge. So legal profession falls under. legal profession falls under is it spiritual knowledge or material knowledge? Material knowledge. What of building? Fashion designing, catering and food nutrition, administrative skill. All these are they are very very essential. But here I am here to talk to you about spiritual knowledge which is obligatory. I said it is not compulsory you specialize in law. I am a lawyer. I must respect Abbas Samino. You read? This at me, Abby. This at me. I have to respect him. Because even as, as a lawyer, if I want to set up my chambers and I want to succeed in the way I get customers and so on, I will go to him to teach me SWOT analysis to know my strength in this environment, to know my opportunities, the threats, and what have you. And he will say, Oh, there's a big chambers there. That chambers can swallow you. So what do you do? You know, you cannot advertise as a lawyer. So what do you do? You know, strategies to begin to learn. So I cannot underrate his job. But there is one knowledge compulsory upon every one of us. What's the name of that knowledge? spiritual knowledge. You cannot be saying, eh, you go and learn Quran, we will be listening to you. Ah! It's not like carpenter, oh. go and learn how to do the chair. Me, I will be buying it from you. It's not like that. Oh. That's why we read that. Allah subhanahu wa ta'ala started with Adam. Who's going to read for us? Wa Adam. That is in Quran chapter 2, verse 30. Yes. بسم الله الرحمن الرحيم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم So you can learn from Adam, the first man in this world. Allah subhanahu wa ta'ala taught Adam knowledge. وَعَلَّمَ آدَمَ لِأَسْمَاءَ كُلَّهَا The knowledge of everything. Adam, this is Allah. This is the meaning of this. Allah is your Lord, is your creator, is your fashioner, is the provider, is the lawgiver, is the, you know, Know him. Ask him for everything. This is shaitan. This will mislead you. Always make sure you do not follow him. This is this is a jinn. These are angels. You know, the knowledge of everything. So Adam knows his place. So if Adam, Allah subhanahu wa ta'ala started with Adam and he started with knowledge. As children of Adam to succeed, you must also start with what? Knowledge. knowledge. nígbà tí ọlọ́wọ́n bá lékè ọlá nǹkan àkọ́kọ́ tó jẹ́ ìmọ̀ yẹn nígbà tó lóun fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ádámọ̀ ẹni tó kọ́kọ́ dá ìmọ̀ ló kọ́kọ́ fún ádámọ̀ tó bá ní ìmọ̀ ló làdín ní ọgbọ́n ògbé ìtumọ̀ ẹ̀ ní pé má jẹ́ kí ààbọ̀ ìmọ̀ kó tẹ́ ẹ lọ́rùn o ti ń sọ pé o máa kéwú o máa kéwú o máa kéwú o máa ka Quran o máa ṣe gbogbo ẹ̀ ó jára mọ bí ó ṣe jára mọ́ṣẹ́ kápẹ́ńtà ní tí èèyàn ò bá mọ̀ ó ṣàgbà ẹ̀ tó bá lọ gbára lé pé tí bá lọ sí lecture ìwọ̀nbájọ́ tó bá lọ lecture nìkan náà ló máa nímọ̀ o táàfáà tó dẹ́ ń sọ̀rọ̀ bá ti nímọ̀ ìwọ̀nba tó bá gbé fún ẹnìwọ́ náà máa gbé jẹ ọ̀rọ̀ ìmọ̀ ló yẹ ká sọ pé ẹ má fún mi lẹ́ja ẹ kọ́ mi báwo ẹ kọ́ mi bọ́ ṣe ń pẹja ẹja mélòó lẹ́fẹ́ fún mi gbogbo ẹni tọ́lọ́run bá fẹ́ kó sórí rẹ láyé ìmọ̀ ló máa fi bẹ̀rẹ̀ fún ẹ wo anábì Muhammad tani ó ka ikra fún wa àbá. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم أشي بابا اقرأ باسم ربك الذي خلق النبي محمد الله مباويو صلى الله عليه وسلم الله ni Muhammad ìmọ̀ ló máa fi bẹ̀rẹ̀ bàtàn kọ́fẹ́ bá sọ̀rọ̀ wọn sọ́kè máa kírun ìmọ̀ ni nọ́mbà one kàá gbogbo àtàwà bí ẹ jẹ́ ká sọ pé kàá ara wa là ń bá wí ìwọ náà láti ka Kùránì yẹn ni o. Iqra bismi rabbika allazi khalaq khalaqal insana min 'alaq. Ká pẹ̀lú orúkọ Ọlọ́run Ọba rẹ pẹ̀lú àṣẹ Ọlọ́run Ọba rẹ mérekù àkọ́kọ́ nìyẹn tí ò mọ ọkọ̀ mọ́ọ́kà. Abẹ́rẹ́ ìmọ́dẹ̀ dé lójijì pẹ̀lú àṣẹ ọlọ́wọ́n bá rẹ̀ ǹjẹ́ Muhammad náà kọ́ ló di tíṣà gbogbo ayé báyìí. أمي Muhammad yìí tó ń bá ti fi ìmọ̀ bẹ̀rẹ̀ kí ló yẹ ká náà fi bẹ̀rẹ̀ ní Suratu Zumar ní ti ẹ̀kọ́ ka ṣé mujadila nìyẹn wa yorùfá ilá olè dín náà amánu minkum afa wa kamarudin. yorùfá ilá olè dín náà amánu minkum والذين أوتوا العلم درجات. نعم. ọlọ́run ní ẹ̀yin tẹ́ ẹ gbà mí gbọ́ ẹ̀yin tẹ́ ẹ gbèmí ọlọ́run ọba gbọ́ màá máa ṣe àgbéga fún yín ṣùgbọ́n àwọn tán bá ní ìmọ̀ nínú yín àgbéga tí wọ́n máa jọ yín tẹ́ ẹ lọ ẹni bá wá wá àgbéga kí ló kó wá jàmá nígbà tó ń fi àwọn èèyàn wéra wọn lágbájá báyìí báyìí lórí fún tàmẹ̀dù báyìí báyìí lórí fún ọlọ́run ní ọ̀rọ̀ wọn ò lè dọ́gba o ó ní àlìyẹ́sítẹ̀wì alẹ́dínà yàlẹ̀mú wàlẹ́dínà láyàlẹ̀mú. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب Hello, lọ wò yẹn Quran 39 nine 9, nine Suratul Zumar Quran 39 nine verse nine ọlọ́run ní wọn kò lè jọra ẹ fìyàn sáàyè kan ó kówó jẹ ẹ gbàgbé ẹ ẹni tí ò ní nǹkan ò lè fún yàn abẹ́gbọ́ bó ṣe rí nìyẹn ogun tá ń bá yí lọ́wọ́ ni pé ẹni tí ò ní nǹkan kò lè fún yàn tẹ́ bá ti dì í mú ẹ lè lápá tẹ́ńsàn mọ́ tọ́ba ní kílẹ̀ ń retí ẹni lọ́wọ́ ta ni question tẹ̀ máa bèrè ni ọ látọwọ́ ta ni kò sí mérekù mi kankan ta ni wọ́n fi ibẹ̀ kí ló ṣe lánàá ń gbà owó àǹpò lágbájá báyìí wọ́n ti yàn ní kọmíṣánná òkè àti ẹ̀gbórúkọ yẹn rí ìyẹn má yìí dá o àbẹ́ẹ̀kọ́ tọ́ba fi yan ẹni tẹ́ ẹ mọ̀ rí kí la béèrè kí ló ṣe rí <laughs> kí ló ṣe lánàá èmi á wá dára mi láàmú màá máa retí pé ìwọ fẹ́ ṣe dáadáa àìmọ̀kan dèmi náà láàmú nìyẹn kó tó lè ṣe dáadáa o gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ dáadáa ọ̀rọ̀ mi ti sú yín kó tó lè ṣe dáadáa wá ṣe kí ni nọ́mbà 2 wàá dẹ̀ ti máa ṣe dáadáa débi tó máa lè pè mí sákèsí pé máa ṣe dáadáa a ní ọ̀nà mẹ́rin ló gbà kọjá kó tó lọ bọ́lọ́hun ó ti ẹ̀gbá bí àkọ́kọ́ kọjá àwọn ọmọ ọ̀ta tí àwọn kìtàn bá ṣàdúrà tó bá fún ọ lówó wọ́n máa ń withdraw àdúrà wọn láì mọ̀ pé àwọn ẹni re tọmọ ọ̀ta yẹn bá ń ṣàdúrà tó bá jẹ́ àwọn ọmọ ogbó ni àbóníkíní àwọn àfá ò ní ṣàmì ta ló máa wá ẹ̀ <laughs> ọlọ́run ń ṣalábò sí náà àìrọ́ ó sọ pé mo ò ní gbàdúrà tí ẹ ẹ̀yìn ò mọ́ nǹkan tó ó dangerous now tí bá rẹ́ ni tí mi ò mọ̀ rí ó kàn kírun kálọ̀mọ̀ táyẹn mi mọ̀ rí ó kàn kírun ó sálámọ̀ tó bá ní tẹ́wọ́ máa tẹ́wọ́ ni o tó rọ́lọ́run lẹ́nu tó bá ti ṣe ohun tí mo fẹ́ máa ṣe kí ni máa gbàdúrà ẹ̀ bẹ mọ mọ ẹ yàn ó ní kí n tẹ́wọ́ ọwọ́ kí ni mo fẹ́ tẹ́. òun ni ẹ òun náà kà fún wa yẹn ọlọ́ni gbogbo àdúrà ṣe ń ẹ kọ́kọ́ ẹni bá ń gbọ́ mo ti yanjú àkọ́kọ́ o which is ka acquire knowledge are we all to acquire knowledge. yẹ́sì yẹn kàn máa ń lọ ni <laughs> number two ló ti máa ń fail use that knowledge means register immediately register immediately kí ni nọ́mbà wa já ṣe practical kí ni nọ́mbà Nurudeen àwọn tó fẹ́ ṣe online Arabic course àti madrasa yọ nọ́mbà Nurudin fún mi ká tiẹ̀ kọ́kọ́ ṣe practical àìbẹ́ẹ̀kọ́ torí a ní online too many online Quran class ló wà àwa náà ní a ní online so bóyá àwọn tó ṣòro fún láti jáde kí n tètè sọ yẹn fún yín currently we have over seven hundred students all over the world from it tó ń study lọ́wọ́ ìwú dẹ̀ máa ní tíṣà tiẹ̀ nínú yàrá ẹ̀ o oh eight one ẹ̀kọ́ lẹ́ o two three six zero eight four poet ó máa tún tún pè lẹ́ẹ̀kan sí o nurudeen lórúkọ ẹ̀ òun ni principal abdulateef academy online online ayé ẹ̀kọ́. zero eight one. ó tún dé o zero eight one zero eight one. two three. two three. six zero. six zero. eight four. eight four. four eight. four eight. ẹ ọmọ pin ọmọ pin ẹ ṣe é rí tá a bá ṣe wá sí báyìí tàbá sọ tó mú àwọn èèyàn ọjà parí wá sí ẹ̀ ó tó dìjọ́ tàbá tún pàdé mo máa ń ṣe nǹkan máa ní ẹnáwọ́ ẹ̀sọ́ pé màá kíw ọ̀yàn ní màá kíw nọ́mbà tù máa máa ka ní màá máa ka àwọn kan ní wàá kíw màá mọ̀ túmọ̀ tí mò ń kà màá mọ̀ túmọ̀ tí mò ń kà màá máa tẹ̀lé màá máa tẹ̀lé màá há sórí <laughs> màá há sórí èmi náà kọ́yàn èmi náà kọ́yàn má fi ṣe wá sí ṣe wá sí rọ ni a bá tún pàdé ní next week next year same thing let today be the tomorrow you talked about yesterday let today be the tomorrow you talked about yesterday can we repeat that statement let today be the tomorrow you talked about yesterday. It means you have always said, from tomorrow I will start. From tomorrow I will start. Tomorrow never comes. Because when you get to that tomorrow, there'll still be another tomorrow. You can have madrasa around your house. You can have it in your mosque. You can have it in the neighborhood. You can even have it online. There are thousands of madrasa online where you can learn. If you type learn Quran online, you see so many. Start today. Receive so that you can use. Lára nǹkan tí Alukurani kọ́ wa, Kurani ló lè jẹ́ kéèyàn ní ìwà rẹ̀ jù láyé. Ìjọ kan la sọ nípa àwọn lọ́yà. A ní ẹ wo lọ́yà from from Quran chapter four verse one oh five to one one two lọ́yà ló bá wí one oh five to one one two lọ́yà tó bá receive knowledge yẹn ṣàlàyé fún gbogbo lọ́yà Nàìjíríà ṣàlàyé fún wọn. ìmọ̀ ẹ̀ sọ́yà. بين الناس بما أراك الله ولا تقل So if you look at Quran chapter 4 from verse 105, 107 to 112, everything is about the legal profession. It's about the judicial process. The last statement is Allah says, وَلَا تَكُونْ لِلْخَائِنِينَ خَصِيمًا Do not be a defender of crime. Do not specialize in the continuation of crime by defending them through technical means. There are people who think because they are lawyers, Their job is just to save people without defining who am I saving. Some people, when you save them, you destroy the society. Because you screen them from being punished. Therefore, it will not deter prospect, prospective criminals. There are people who have not committed the crime. But because those who committed it before were not brought to book through the assistance you give to them. They are free in the society. What do you know you have done? You have endangered all others. Because those who were yet to be recruited will now realize that it does not mean anything to kill. You can kill and maim and be chaotic, destroy lives and property. Once you have a lawyer who is competent, look at the word competent in quotes that means competence to enter hellfire. Who can defend you and you have a judge whose conscience can be bought. Forget it. You will go scot-free. And that is the story of this country. Most of the people you see outside are supposed to be behind jail. And those you see behind jail are supposed to be outside. Because if you have money, you can put an innocent person in jail. Just prepare your paper very well. Give the police officer what is what you need to give. Get a witness of Shaitan. Get a judge who works for Shaitan. And before you know it, the innocent is in jail. And spend a lot of money in the social media to destroy the hard-earned reputation of that person. Everybody will hate you and you'll be in jail. It is possible in this country. Allah says, tábà ń sọ agbẹjọ́rò kì í ṣe agbẹjọ́rò tó lọ sí skul nìkan là ń sọ o àwọn kan wà àwọn ò lọ skul wọ́n ṣe lọ́yà ju lọ́yà lọ. a ní sì bọ́rọ̀ ìyá haúsá lẹ̀ ń sọ ọ̀rọ̀ ìyá haúsá ò rí bẹ́ẹ̀ ò rí bẹ́ẹ̀ kò ṣojú ẹ̀ o. ọlá pé nínú gbogbo wọn ìyá haúsá nìkan ló wá síbi ìkómọ ẹ̀ anọ̀rọ̀ ìyá haúsá ò rí bẹ́ẹ̀. Allah wants us kódà gbogbo tó ń ṣe inú chambers lọ́lọ́run sọ. wà á ṣẹ́gi lọ iná lọ àkàrọ̀bọ̀ fúnra ọ̀rọ̀ yìí máa wà lákùjá dìrà nílẹ́dì náà yàkùtà náà àǹfùsà wọn. Allah says do not defend wrong wrongdoers. I am aware. Allah does not love. Allah does not love. He does not love those who are sinners. He's going to tell you something now. Allah says, You are hiding the truth from the people. Listen, oh. You cannot hide the truth from Allah. Allah says, I, mean, I, I, was there with you in your chambers. When you were training him to tell lies in court, I was there. I see everything that you do. Look at, look at a powerful message. Allah says, You are the one defending them in this world. Who will defend you and them before me, Allah, on the day of judgment? Allah. Who will be their sureties? Who will be their guarantors before me on the day of judgment? Ah, When we said receive, any lawyer who receives from Allah these verses. and then use it will be an asset to this country and not our current liability. Ìmọ̀ ló làdí ní ta máa ń sọ yẹn. Lára ohun tó jẹ́ káyé dàrú pátápátá, òun ni pé àwọn tó tiẹ̀ fẹ́ lọ kọ́ṣẹ́, gbogbo ẹni tó fẹ́ lọ kọ́ṣẹ́, àwọn gan mọ̀ pé Kùránì la fi ń bẹ̀rẹ̀, Kùránì ló sọ bó ṣe máa ṣiṣẹ́ dáadáa awásọ̀tà àwọn agbófinró àwọn àwọn amòfin gbé ẹ lọ níwà amòfin òdodo ni kó dúró tí o má lọ jẹ agbẹjọ́rò fẹni tíwọ náà mọ̀ yìí eléyìí ọbàlújẹ ọbàlújẹ ni ìwà agbófinró àtiwọ amòfin gbà tó ń kọ ní nǹkan ìsọkúsọ tó máa sọ ní court èmi ọlọ́run rí yín o tó o bá ń gbèjà rẹ̀ láyé ta ni yóò gbèjà ìwọ àti ẹ̀ níwájú èmi ọlọ́run níjọ́ gbéǹde àlèkèyà ọmọ tó ta bá ní ọ̀nà mẹ́rin nìkan pín sí pé kọ́kọ́ wá ìmọ̀ ǹjẹ́ ó ṣe pàtàkì kí àwọn lọ́yà kan ka kùránì àbí ó ṣe pàtàkì àbí wọ́n ká ẹni tí ò ka nǹkan a náà fẹ́ jọjọjọ àwa lọ́yà náà la máa dìfẹ́ǹdì tó bá mú yín wọ́n lè máa fa kí náà ṣe máa mú kò nígbà one way kò ṣẹ̀ sófin kò mutí kò ṣe ṣìnà kò gbóbìnrin olóbìnrin ó lè tẹ̀ láṣẹ ọlọ́run kọ́lọ́pàá mú ẹ tó bá tẹ̀ láṣẹ ọlọ́run bá lọ́lọ́pàá ṣe fẹ́ mú ẹ àníṣe ò tara kó o mọ sanwó olú kó gba one way torí o mọ̀ yí pé ọlọ́run ọba àlekè ọlá á bínú sí ẹ tó bá gba one way mùsùlùmí ò torí pé ọ̀rẹ́ mi ni commissioner of police kò wá ṣiṣẹ́ ọlọ́run máa mú ẹ tó bá ládéhùn pẹ̀lẹ́ nìkan ó máa múṣẹ́ ó ti wà nínú Quran how family of good ó ti wà ń bẹ̀ má déhùn ẹ̀ṣẹ̀ ẹ má déhùn ìṣẹ̀ wàlùmọ̀ fún nàbí àdínzà àhàdù àwọn tó má déhùn ìṣẹ̀ ló máa rí ìyọnu Ọlọ́run ó nílé jàmbá àdéhùn ó ti gba ìmọ̀ lọ́dọ̀ Ọlọ́run ó lè gbéyàwó níyàwó ìyàwó níyàwó gan rè di lọ Suratu Nuru aya tààtì onírẹ̀jú ẹlẹ̀ tó ti safe ó ti pòwúrà báwo lẹni tó ń tẹ̀ láṣẹ lọ́n problem kò ó ní ó tán ojú ti ṣẹ̀tánì àní kò lówó sẹ́ àmọ́ ó ní kí là ń jẹ táà ní yàdánù kí ni jẹ sówó òun mélòó náà lówó kò ní dẹrú owó owó wọn o kò sówó ń lu kò tí ẹ mọ̀ pé nǹkan kan ń mi kí n wá ṣe wá sin ni kò sí ni kò sí ní tẹ́lẹ̀ ṣe láyé nínú ìjọba yìí tó lè affect ìrun àṣùbà àbí kò sí bó ń lọ mọ́ṣáláṣí tẹ́ pé ó máa ń gbé mọ́tò lọ ni kò lówó epo wọ́n ní ó kírun lé ẹ̀ ìtọ́lọ́n bá ti rí pé kì í ṣèfẹ́ inú ló fi ṣe circumstances ló fà á ó máa fún ẹ ní ládá bí ìgbà tó lọ sí mọ́ṣáláṣí yẹn ìwọ̀nba àbí omi tó bá mọ níwọ̀nba là ń rẹ́ lásìkò mọ́ṣáláṣí tó bá wà tó sì la lè rìn lọ abẹ́gbọ́ mo á ń gbé màgódò àwọn ní mọ́ṣáláṣí wà lọ́jọ́ ta abẹ́gbọ́ aago mélòó mo fẹ́ jí ṣé ládá náà ló pọ̀ tó yẹn irọ́ Islam ò le tó yẹn tó bá wà láàrin distance yẹn lè rìn yẹn á rìn tí ó bá wà láàrin yẹn yẹn á kírun níbi tó bá ti rí Islam ò le rárá ò lè jókòó wọn ní o dùbúlẹ̀ ẹni tí ó tún lè jókòó ni wọn ni kò dùbúlẹ̀ ẹ̀wọ̀n sìn mí nìyẹn kí lẹ fẹ́ ṣe tẹ́fẹ́ sọ pé ìlú dàrú torí ẹ̀ kí ni mo wá ṣe láyé ní ọkàn mùsùlùmí ìjọsìn ni mo wá ṣe lára ǹtọ́ ní ká pè lẹ́sìn ni ká máa sọ òdodo ìlú ti dàrú ń sìn ṣe òdodo ṣe sọmọ ni kò àfẹ́ẹ̀tì òdodo ó máa máa sọ òdodo ẹ lọ ni bọ̀tẹ́ni tó jẹ́ lẹ́ṣẹ̀ bí ìlú da jù báyìí lọ ó máa máa ṣe lọ́hùn náà lọ ẹlọ́run kó ṣàánú wa. gbogbo atótónu tí mo sọ láàárọ̀ nọ́mbà wánù mo wà o wá ìmọ̀ alẹ́ ilẹ̀ mọ̀ afdọ́lù ẹ̀sìn mi ni alẹ́ ilẹ̀ mọ̀ afdọ́lù mátìlú mi bàtọ́ lè bọ̀ yàná lò ẹ ti sùn wọ́n ní àwọn ti padà sílé kí ó innaka bi rabila ilimi masugara inna sagira lahu ilimu alikubara inna sagira lahu ilimu alikubara. èèyàn dàgbà kọmọndọ́lọ́hún fẹ́ ọlọ́run ni ó yàtọ̀ sọ́mọ kékeré bọ́mọ yẹn ṣe ń ṣẹ̀mí ló ṣe wọ́n máa ṣẹ̀mí èèyàn kéré ó mọ tọ́lọ́hún fẹ́ ìwà àtàgbàlagbà lẹ́gbẹ́ torí àgbàlagbà tó lóye tó ní làákàyè àwọn náà ń hùwà dáadáa àyíbẹ̀ẹ̀kọ́ àgbàlagbà ti rí ìrírí ayé ọlọ́mọ làákàyè wa rú bó láṣọ tó wọn ò lè lákìsà tó wọn. iná kẹbí rábìlà akílè máa. kìlọ̀ baálé kó bá rà iná sọ̀rí rárá o àkìlọ̀ baálé kó bá dá wa padà sílé o ẹ̀gbà mi gbọ́ tó bá ti wá ní torí mo fẹ́ máa bí yín ṣé nọmba wánù ni ṣé ká ní ìmọ̀ ni àbí ká lo ìmọ̀ ni àbí ká gbé kẹlòmí ó jàǹfààní lára rẹ̀ àbí kí a ṣe sùúrù tí dààmú bá dé mẹ́rẹ̀ẹ̀rin bákan náà ni wọ́n. twenty five twenty five twenty five twenty five tó o bá ti wá ní twenty five kan zero ló gbà ẹ ti rí irú ẹ̀ sábẹ́ yẹn rí <laughs> tẹ́yọ̀ kan bá ti síbẹ̀ èèyàn gba kí ni ẹ̀yìn ẹ̀wọ̀n sì kó má sí nọmba one níbẹ̀ kéèyàn má gba knowledge kí ló kù tó fẹ́ ṣe igbó àbí kéèyàn gba knowledge kó má lò àbí ẹ̀yìn rí bí tí o lè ti ń ṣe wáàsí fún yàn rí pé ẹ̀yìn èèyàn ń jalè o bàtẹ̀ yẹn má jalè o ìyẹn ló bá tẹ́lómi tí ò fi rọmọ train number two miss ó wá fẹ́ number three ìwọ ò kírun wá ní kọ́ máa ṣe kí <laughs> well done ẹ gbogbo ẹni tó wá yín wálé mọ́mì ẹni kọ́mọ yín sọ pé ẹ sí ń lé ọ̀tẹ̀ yín sọ fọ́mọ kọ́ má ṣe kí ni ọmọ o ẹ ṣe two ẹ fẹ́ ṣe three tẹ́ ẹ bá ti get disaster yẹn ẹ jẹ́ fi wé leadership kí n jẹ́ commissioner lórí kan èmi wá ń máa ń ṣe wáàsí fún accountant abẹ́ẹ̀kọ́ accountant bẹ̀rù ọlọ́run dọwẹ́ o ẹjọ sí èèyàn lè kó oúnjẹ lẹ́yìn accountant <laughs> accountant òkè ah thirty two billion àná ó wà ti lọ <laughs> ọ̀gá ẹ̀ tiẹ̀ já nǹkan kan fún account department ọ̀nà tó kù wá ní abẹ́ lọ síbi wá sí ọ̀gá á níta ni. <laughs> ẹ wo èmi family meeting <laughs> tó rọ́ mọ̀ pé ó lè ó lè ó lè train ẹni rẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé àwọn tí ó wà lábẹ́ tó yẹ kán lè ṣe dáadáa àwọn tó ń wò lókè ò ṣe dáadáa so tó bá rọ́lọ́pàá kan tó wà ní títì tó ń gba twenty twenty naira twenty naira twenty naira wàá fẹ́ lọ fẹjọ́ sùn DPO ta ló fi síbẹ̀ ta ló ń jábọ̀ fún ẹgbẹ́ yẹn ẹ̀gẹ́tì mìíràn ṣé mo kí mo sọ bí nọ́mbà tún ṣe mí sínsìn òun náà ṣe kí what you don't have you cannot give what you are not using ẹ jẹ́ ń fún yín ní àyà tọ́lọ́run ti reject ẹni tó ń ṣe three tí ó ṣe two Quran chapter two verse forty-four atamuruna nas. atamuruna nas abilibiri. وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا Allah says, Atamuruna nasabilibirri. You, you are asking people to behave well. What a sound and fusaku. You, you are not behaving well. Ah, you are not behaving well. وَأَنْتُمْ تَتْلُونَ الْكِتَابِ Are you sure you receive? <laughs> Ah, are you sure you receive? And you read this book? Afala. You no get sense. <laughs> Ẹ you no get sense Lemaripe, You no get sense. Ah, you dey say make people dey behave well. Use yourself self. you no behave well. Ah, you sure say you read this Quran? Are you okay? <laughs> Because Ọlọ́run sọ nìyẹn pé ah, ó sọ fún ọmọ kó sódodo, ìwọ ń parọ́. Ah, ṣé o mọ nǹkan tí mo ní máa ṣe bẹ́ẹ̀ tó ń parọ́ ṣá? Ó oh, wà okay o. Oh. Verse of the Quran nìyẹn òun sọ pé twenty five twenty five twenty five twenty five mẹ́rẹ̀ẹ̀rin but tíyàn bá mí ìṣẹ́yọ kan tó rò pé ó lè gba seventy five kí ló máa gbà zero ẹ wá wo number three bó ṣe wà important sí káléèyàn receive èèyàn dẹ̀ ń lò èèyàn wá pass on ẹ lọ wo verse ẹnu Quran àwọn tó bó ṣe pass on yẹn one your life will be miserable because you cannot enjoy your life Because others who don't behave well, they will kill you. Yes or no? You are not passing the knowledge. You are not training the children. The story of Nigeria is the missing link. That missing link is number three is missing. Those who have, I can tell you number three about child training. I can also tell you about knowledge. Even our fans now are on strike, if you watch. They will resume in Ramadan. Huh? So, <laughs> after Ramadan, no tafsir. So, Afar too, they are on strike. You, Afar, resume. So, another way you learn number three is when somebody has money. You know, money you have received. I mean, anytime you receive money, that is number one. Number two is use the money. Abi, use it to build house, use it to uh, train your children, to buy food, and so on. What's number three? Pass it on. Help the poor. Ẹ gbórúkọ Ọlọ́run tóbi. Pass it on. Share the money. Help your parents. Help your family. Help the needy. Help the orphan. You are passing it on. Help the poor in the society. We gave you so many garments. You have clothes, Abi. Good. Number two, you have received. Number two, use it, Abi. Wear it. What's number three? Give orders. Some people can spend one hour in the room changing one cloth to the other. Should I wear this? Should I wear this? And you have seen one man who has not changed his clothes for one month. So níbi kí a lò mo fẹ́ ká ka àyà kan wàbtẹ́gì fi máa àtàkà láwùdára àkìrà. وابتغي فيما آتاك الله الدار الآخرة Quran chapter 28 verse 77 نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا الفساد في الأرض إن الله لا يحب المفسدين وابتغ فيما آتاك الله الدار الآخرة Allah says, Whatever I have given you, listen to the purpose. Use what I have given you to secure your home in the hereafter. That's the purpose. Anything you have received, knowledge as a carpenter, knowledge as a bricklayer, use it to secure your home in the hereafter. Not that when they ask you to build, as you are buying five bags of cement, you are keeping two for your house in the village. At the end of the day, the building collapses. You have secured your house in hellfire. Even if you are not even if you are not arrested. Use what you have to earn Al Jannah. So if Allah give you knowledge, you use the knowledge for what? To secure your place in Al Jannah. If Allah gives you position, go. Abi? Immediately. You must always look at challenges. Challenges will come. You'll be tested. It was my own challenge that came the other time. They gave me a position. Everybody saying, congratulations, congratulations. What did I tell them? You did not read. You didn't read my message. Do not congratulate me. This is Gallo. You will miss me. Because there's a way I can conduct myself, I will never be able to hold the microphone again. I told people, you are not seeing what I'm seeing. Pray for me to come out clean. When people were laughing at me, look at this man. Allah answered my prayer. Allah Akbar. Allah Akbar. Allah answered my prayer. Because that prayer was not directed to you people Nigerians. It was directed to Allah. Oh Allah, do not make put me in a position that will bring humiliation upon me. What if I did not steal? And some people they set up. I, I mean, can, can they not set me up? Ah, uh -uh. <laughs> hey. Especially if you if you if you tackle liar, which was exactly what I did. I tackle liar. Prophet said, if you see what is bad, change it. I saw it. I tried to change it. It was not changeable. Prophet said, if you cannot change it, speak out. I spoke out. And many of you were using Panadol for my headache. He ah, how can you do that now? Don't you? I said, look at this. people. Now, so, so, so, now do where you spoil the country. Once they settle you, you keep quiet. You see evil, evil. I said, I saw a law. I was there when they were passing it. This law, they have changed thirty-five sections in the period between taking it to the president. One typist, you must look for that typist who put in this law something different from what the National Assembly passed. I said what the president signed is different from what they passed. I raised alarm. Holy! What they have put there now has to change everybody working in that organization they can never become MD. To me, you are working as a teacher to become principal. I remember. But <laughs> this was, they blocked it. They did it for a few people, thinking they will be there forever. You have destroyed the career of 1,600 people. I raised alarm. I said, even those who are working there, they have changed President Tinubu. I told them, You cannot clip the hand of a president that he cannot appoint. You cannot force a president to receive nomination from a particular person. He's the president for crying out loud. I said number three, the most dangerous. We were appointed to do four things. This law will make impossible for us to do any of the four. Allahu Akbar. èyí tí padà wálé mo ah number one they said we are to make some people happy we cannot make them happy with this one number two they said we are to pay them once their their entitlement is due this one say no we cannot pay them unless a particular person approve and you say we are independent ole i <laughs> told them o. Oh. See them writing rubbish in the paper that uh, Ablatif made U-turn. <laughs> the joy of Dogbe Al Kiyama, you know the meaning of U-turn. <laughs> so that's just to tell you that it is easy to give lecture, oh. it's not easy to put it to practice. Oh. It is easy to give lecture. I oh. beg It's not easy to do what? What do they want to give you there compared to what Allah is doing in your life? Were you not alive when a whole president could not be saved by all the money in Nigeria. The whole president. They still have to bury him. And he was entitled. He had money. He had president as friends. They could take him to the hospital they were using. He died. Allah. What is the whole essence of all this rubbish now? Think of your own name. Think of your reputation. What do you want to be known for? Everything you are doing now, you are writing your own story. You have seen someone now, who spent nine years as governor of Central Bank. I beg of, is what is happening good? You see governors in this country. When they finish, EFCC will say, want to see you. Why? Why should you be afraid? Even those who rely on the fact that we know those who are in authority, nobody can arrest us. Allah is waiting for you. Allah. You are going to see at the end of the day that you know no one if you don't know Allah. You will know peace if you are truthful, if you are honest, you're a man of integrity. That's why if you look at coup, the coup d'etat that you see around the world, the solution is good governance. In great countries, when people come out for coup, you see the civilians, those they call bloody civilians, coming out to face the military. Military won't spend time before they go back to their barracks. Abi? But when you see it happening and the people are rejoicing, know that the people are oppressed. So I urge everyone listening to me, wherever you are put in charge, you will account before Allah. But if you are put in charge of a place and they settle you and settle you and settle you and you alone you are happy and the others are not happy, eventually you will not be happy. Oh. If you want to be happy, make others happy. There's a school I attended. The motto of that school is, it is not about you, but others. That is Islam. in tí Islam sọ fún wa ni pé kìí ṣe ọ̀rọ̀ tiẹ̀ nìkan ló yẹ kó ká ẹ lára jẹ́ kọ́rọ̀ ẹlòmíì ká ẹ lára tí ó ráwọn ẹlòmíì tínú wọn bá ti dùn inú ẹ máa dùn tínú aráàlú bá dùn kí ló máa ṣẹlẹ̀ sí gómìnà inú ẹ máa dùn wá rìn nǹkan tí ẹ ṣe rí crime tí ẹ pé ojoojúmọ́ ojoojúmọ́ ojoojúmọ́ ojoojúmọ́ lóríṣiríṣi ìwà ọ̀daràn ń lọ ni pé ìlú ń le in tó máa mú ìlú rọ̀ oníkóníkálukú tó wà ní ààyè tó wà kódà òbí ọmọ tírínà ọmọ ẹ̀ ṣe dáadáa bọ̀ tí n bá dépò tí n bá ní èmi ni mo nípò yẹn gẹ́gẹ́ bí ṣe máa lówó bá ṣe máa kówó jọ ara máa ní àwọn kan tára bá ti ní wọn àtèmi àtàwọn ọmọ tí mo sọ pé mo fẹ́ kó jọ àní ráyé gbé e ló jẹ́ pé àwọn ọmọ tá a tọ́jú àwọn ọmọ tá a tọ́jú náà ń jí ọmọ tá a tọ́jú bẹ́ǹsì abẹ́fura àwọn ọmọ tá ò kọ́ náà ń jí ọmọ tá a kọ́ gbé bàbá wa Bọ́lá mẹ́ẹ̀ Tinubu ọlọ́run kó fún wọn ṣe o ọlọ́run kó ràn wọ́n lọ́wọ́ o gbogbo ẹ̀yin tán bá fi sípò kì í ṣoríire o àdánwò ni o ẹ ṣe dáadáa ẹ lòpò yẹn dáadáa tẹ bá fẹ́ mọ sórí ara yín ẹ lọ kí àwọn tó wà bẹ́ẹ̀ lánàá àwọn tó yẹ kẹ́ máa lọ kí lójoojúmọ́ nìyẹn pé gíná wá mú bọ̀ o gíná dá o ṣé tí wọ́n ti di mẹ́fà sámínù àbí mú wọn ti di mẹ́rin ìgbẹ́ wọn rùn mọ́ so ẹ jẹ́ ká ṣe dáadáa ibi ẹlẹ́ẹ̀kẹta ẹni mo fi sọ̀rọ̀ Nàìjíríà ìpè tọ́lọ́run fi ẹ́ síbì kan wá bó ṣe máa dà fẹ́ lòmíì ṣé mo kí passing it on nìyẹn àbí kò relevant gbogbo yóò ti ẹ̀ gbọ́ mi mọ́ passing it on nìyẹn báwo ló ṣe máa dà fẹ́ lòmíì ọgbọ́n lọ́lọ́run fún ẹ tó bá ti lò ó báwo lẹ lòmíì ṣe máa tara mi gbọ́n ìwà rí lọ́lọ́run fún ẹ tó bá ti lò báwo lẹ lòmíì ṣe máa do níwà rí owó lọ́lọ́run fún ẹ tó bá ti lò fún rẹ báwo la láìní ṣe máa jẹun báwo lẹni tí ò láṣọ ṣe máa wọṣọ báwo làwọn arúgbó ṣe gbogbo bí tó bá ti wà bó ṣe máa lò ló ṣe pàtàkì ta ló mọ nọ́mbà fọ́ àwọn jọmọ ò dáhùn mọ́ patience sùúrù kò sí tó ń ṣẹlẹ̀ ń sìn ta ló sọ ẹ sọ problem kan fún mi nàìjíríà ẹ̀yà àfà one problem kò sówó ìwọ láìkì owó jù owó náà ló máa kọ́kọ́ sọ kamaldeen ọ̀rọ̀ owó yìí ṣá náà kò sówó wà náà kò sinmi náà lè àmúwá ó ti wà ní koran ọlọ́run ni lára àdánwò tẹ máa rí ni pé ẹ ti lówó rí ẹ ní lówó mọ́ ọ̀yà ẹ tó sọ mí o corruption àbí kò sí fọkànbalẹ̀ kò sí fọkànbalẹ̀ ẹni ìjayà àìbẹ́ẹ̀kọ́ nǹkan tó kọ́kọ́ sọ nìyẹn wàlá nàbùlùwà náà kò bí ṣe mínà lọ káwùsì ọlọ́run ti ní ẹ máa rí ìjàyà o àbí tẹ́rí gbogbo àdánwò tó la máa rí yẹn kí ló ní ká fi ṣe. wà á ṣeré sọ́ọ̀bìrì. ẹ lọ ní sùúrù gbogbo ẹ̀yọ́ ọmọ nàìjíríà ẹ má dà lúrú ẹ lọ ní sùúrù. Ọlọ́run láwọn olóríire láwọn tó ṣe é gbé tí ń bá ti fi àdánwò kàn wọ́n. Pọ̀lú iná lílà ìwà iná ilé ìrọ̀jùn. Tí ń bá ti fàdánwò kàn wọ́n báyìí wá ni, ọ̀dọ̀ Ọlọ́run láti wá ọ̀dọ̀ iná là padà sí. Ẹ ṣe sùúrù. Ìlú yìí ìlú olórí irin nílùú wa o a ní rógun ẹ tẹ̀láṣẹ ọlọ́run àwọn ìlú tí wọ́n ń jagun kò sẹ́ni tó lè lọ ra o ẹ bí ilé ṣe dúró ní Màgódò àwọn ìlú tán ní earthquake ilé òkè dúró lórí ilẹ̀ o ẹ wo bí ilé ṣe dúró káàkiri ìlú tó ní tsunami ilé òkè dúró o ìlú tí òtútù ń pa wọ́n ẹ lè jáde o ìgbà tí mo yà ní kọ́tọ́rù láìpẹ́ yìí by ten láàárọ̀ ten àárọ̀ wọn ò gbọ́dọ̀ rí factory worker kan níta pẹ́nìkan wá ń ṣiṣẹ́ níta àbò ń ṣe mass àbò ń kọ́lé èèwọ̀ ni ní kọ́tọ̀rù ẹ lọ kọ́tọ̀rù oòrùn tó ń pààyàn ló wà bẹ́ẹ̀ tó bá rí construction company tó kóyàn jáde ní ten o'clock àárọ̀ wọ́n máa ti iléeṣẹ́ yẹn pa ni ó tún di after three kan tó ṣiṣẹ́ ìdájí iná ẹ̀ máa tiri tán bọ́ sẹ́nu iṣẹ́ oorun ní o oorun ní o wọ́n máa kọ́ káàkiri dé nǹkan sórí ẹ̀ má ṣorí yìí lẹ̀ oorun yẹn á la orí ẹ̀ ó máa rí tán máa ya akoto akoto gbé sórí má lọ fẹ́ ṣe núrun o pé mo nídìí owó à wà á kàn mú di lọlẹ̀ ni o wọ́n ní máa mú mi every five five minutes máa mú mi máa mú mi máa mú mi ó dìrọ̀lẹ́ kan tó lè kọ́ ọmọ ṣeré jáde ìlú yẹn tún dáa jù lú wa lọ tòun ti challenge tán ní tẹ bá débẹ̀ kò sí tó wà lamẹ́ríkà tí ó sì bẹ̀ kò sí tẹ̀ wà lọ London tí ó sì bẹ̀ wọ́n bá pèrún lẹ́ẹ̀kan náà bá orí awu gbogbo yá sí máa pèrún lẹ́ẹ̀kan náà ni táwọn yẹn bá ń ra ayé ṣe àwa ta ní the best weather láìláìláìlá <laughs> àwa máa ṣiṣẹ́ anytime Nàìjíríà máṣàlá máṣàlá àkàn lè padà wá mọ́ ni ìlú yìí lèmi fẹ́ padà sí ẹni tí ò jáde ló sọ pé ẹ bẹ́ẹ̀ lọ sí ìlú ọmọ wàá já àbí àwọn tó ń wò mí online àwọn tó jápa wà nú ẹ o ẹ lálùbáríkà mi tẹ wá o ẹ̀yin kọ́ mọ́ ń bá wí gbogbo ẹ̀yin tẹ wá abroad ẹ ṣoríire ẹ kéré oko wálé nàìjíríà náà á dáa àmọ́ lùwà yìí ó ju gold lọ gbogbo ẹnu mo fi sọ tó bá wà lẹ́nu ìwé ò lè polówó ìlú yìí fún mi nǹkan ẹyọ kan ni máa sọ nílùú yẹn tí wọn náà máa jábọ̀ ọlọ́run ní jẹ́ ká rí wàhálà kíráìmù tó wà kiri ayé gan le ẹnìkan kan wò báyìí pé òkè orí mi dẹ̀ ti yí mo fẹ́ pààyàn mẹ́wàá ìkọ́ <laughs> ti ń ṣẹlẹ̀ gbogbo ẹ̀tẹ́ wà abroad ọlọ́run á tọ́jú àwọn ọmọ o àwọn ọmọ yẹn alálùbáríkà o ẹ mójú táwọn ọmọ yẹn o nọ́mbà lè ké o tí mo sọ lẹ́ẹ̀kan ó yẹ kẹ́ gbà o nísìn ọmọ ọmọ adédédé asọmúbà bẹ́ẹ̀ pé from today I have become a girl ọmọkùnrin ni o Mikhail bó sọ gómìnà lòun yẹn o gbọ́dọ̀ ṣe mánàmáná bẹ́ẹ̀ yẹn o o gbọ́dọ̀ insist pé ọkùnrin ni ẹ náà ah, ọmọ àgbà lọ́wọ́ ẹ o Allahu Akbar tẹ́nìkan bá dẹ̀ sọ pé obìnrin lòun tó lè jọkùnrin ó máa wọ tọ́lẹ̀ táwọn obìnrin wọ̀ ẹ̀ lélẹ̀ o ó ti change gbogbo ayé ẹ̀ nìyẹn o kò lè lóyún o àmọ́ ó ti yé kìíní ìkan tiẹ̀ nọ́mọdé only from today i'm a cat wọn ní wá ń ṣe bí ológbò ìjọba ní bẹ́ẹ̀ ni ó ní right bestiality wọ́n ti mi fẹ́ máa dárúkọ àwọn country yẹn. Yeah ọtí ọtí ọtí sọ́dọ̀fin o lè bá ẹranko sùn o lè fẹ́ ẹranko èyí náà ti mọ̀ pé kọkùnrin fọkùnrin it's no longer news àbí ẹ̀kọ́ kóbìnrin fóbìnrin it's no longer news ṣáyé tá a fẹ́ gbé nìyẹn mo ń lọ mo ń lọ ẹ rọra ń bi tẹ ẹwà yìí tẹ ń wo mi kíbi tẹ ẹwà ẹ rọra o ọlọ́run ọba ò ní lé yín lérè burúkú ibi tẹ wà yẹn ẹ máa ṣoríire ń bẹ ẹ máa ṣoríire tọmọtọmọ gbogbo àwa náà ta wà ń bí àníṣorí burúkú ẹjá ṣe sùúrù o ẹjá ṣe sùúrù nǹkankan ló ń wá kọ́kọ́ rántí pé wọ́kọ́ ló mú rẹ̀ wálé ayé yìí o ò tọrọ bíbá yìí o ò mọ̀ kébì kan jẹ́ lé ayé débi tó sọ pọ́lọ́hún jọ dá mi ẹni tó mú ẹ wá bí ó mọ tóun torí ẹ̀ dá ẹ o má sọ pé ọ̀rọ̀ ẹ kù síbi kankan o níjọ́ tó o bá ti lọ́lọ́hún ọ̀rọ̀ ẹ ò kù síbi kankan o ọlọ́hun ni kò ní ẹni lẹ́rù ló lẹ́rù àbíràn mú pa ta ló ní wá ẹ̀yìn kí ló wá ń bá ká ọlọ́run náà ara tó sì mú ní ń ó sì ní gbogbo ara wọn ló dá bàbá tà ṣááwú náà. ayé ṣá ìjọba tó ṣe é yìí ẹ ṣe sùúrù pẹ̀lú ìjọba ó ṣe é ni. ó ṣe ẹ̀dẹ́ ni mẹ́ẹ̀sì tó wà ńlẹ̀ lágbára èyàn ò lè clear ẹ̀ ní same day kárọ̀rọ̀ máa fàdúrà sí oníkàlùkù dẹ̀ máa change àmọ́ tá a bá change à ń tanra wa kí náà gbẹ̀ ní change ẹ̀dùn lódodo ẹ̀dùn nítẹ́lọ́rùn ẹ̀jáwọ́nù Greet, Greet ọmọ yíò kọ̀ ṣíwà nọ́fsì yìí. Whoever can conquer his own greed will be successful. Destroy your greed. Have contentment. Be easily satisfied. Think of your fellow human being. Stop walking around tribalism, ethnicity. I don't want to see this tribe. I don't want to see this person. I don't like this color. I don't like this language. That is not the way Allah has created us. We are all from Adam and Nana Wawu. Ìta sọlé ni ọlọ́mà ṣe lásọ ọmọ. Bẹ́ẹ̀ ṣàmì mo bá yín ṣàmì o. Ọlọ́run jẹ́ á ní ìmọ̀. Ẹ ṣàmì? Nọmba wá nìyẹn o. Ọlọ́run jẹ́ lè lo ìmọ̀. Nọmba tú nìyẹn o. Ọlọ́run jẹ́ á tún lè kọ́ èèyàn ní ń mọ̀ owó tó wúlò fún wa má ṣe wa láhùn wọ́n ti tọ́ wa jẹ́ káwa náà tọ́ yàn àǹfààní tá a rí jẹ́ ká lè ṣàǹfààní fọ́mọlá kejì ẹlẹ́ẹ̀kẹrin jogún sùúrù fún wa rọ̀jò sùúrù lé lórí rọ́bà náà olóbàámu rọ́bà àfíríkì alẹ́ iná sọ́bùrà. وثبت أقدامنا وانصرنا على القوم ربنا رب العلائك ربنا رب العلائك نجنا من شر الزمان وجئنا بالشر الفمن واتنا بك سعادة واتنا بك سلامة وارضا من الليل أماني wá. Jọ̀wọ́ dákun gbàgbé àwa olúwa. Jọ̀wọ́ dákun gbàgbé àwa. Ìwọ làwa ó máa ṣe lójoojúmọ́. Ìwọ ṣá làwa ó máa pè ọba rẹ̀. أقول قول هذا استغفر الله لي ورحمة الله وبركاته